alhamdulilayi rabbil alamin fama salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa masalaka sunnatahu ila yawmidin adúpẹ́ fún Ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún kí àti àlékún gẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra ilé tí ó máa wáyé ní òní ọjọ́ kẹrìndínlógún nínú oṣù ramadan ẹjẹ́ àbíyànjú ká fi ara balẹ̀ ká fi àpèrè tẹ̀dí ká jẹ àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo rọ́jí kí ọlọ́ọ̀bá alikẹ́lá kí ó jẹ́ kí á dúnmọ̀ pẹ̀lú rí dáadáa kí ọlọ́ọ̀bá yìí sí ọlọ́run fún bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. lẹ́yìn ìgbà tá a ti ṣe àlàyé fúnra wa nípa oríṣiríṣi ọ̀nà eléyìí tí ìpèpè tá a pè ní oríṣi ọ̀nà mẹ́rin ǹjẹ́ àwọn oríṣi ọ̀nà wo náà làá máa gbà ṣe ìkọ́mà eléyìí ti súnà nàbì sallallahu alayhi wa sallam tó gbà wá àwọn ọ̀nà tí a máa gbà ṣe ìkọ́mà eléyìí ti súnà nàbì sallallahu alayhi wa sallam náà tuntun gbé wá ó jẹ́ oríṣi mẹ́ta oríṣi alákọ̀ọ́kọ́ òun ṣe àkójọpọ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ mọ́kànlá sínú ó ṣe àkójọpọ̀ àkójọpọ̀ ní iwájú anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó yẹ ká mà báwo ni tiẹ̀ ṣe rí allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu anna muhammadan rasulillah hayya ala salah hayya ala falah qad qamati salatu qad qamati salah allahu akbar allahu akbar la ilaha illallah abu dawud àwọn ni wọ́n gbé àdìsí tó sàlàyé léyìí jáde ọ̀nà tó sì gbà wá ó jẹ́ hasanun sahih hadithi tó fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa ni ó túmọ̀ sí pé ìkọ́mọ̀ yìí wà ẹ sì rí i pé eléyìí kò ṣàjòjì sọ́pọ̀lọpọ̀ kò ṣàjòjì sọ́pọ̀lọpọ̀ àyàfi qad qamati ssalatu qad qamati ssalat nígbà tó ṣe pọ̀pọ̀lọpọ̀ qad qamati ssalati ẹ̀yọ̀kan làwọn máa sọ a sì ti ṣàlàyé nínú ọ̀kan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí wípé qad qamati ssalatu yìí méjì la máa wí kì í ṣe oríṣi ọ̀nà kejì òun náà ní ìkọ́mọ̀ tó ń ṣe àkójọpọ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ mẹ́tàdínlógún sínú àkójọpọ̀ ọ̀rọ̀ mẹ́tàdínlógún sínú òun náà ni ìkọ́mà abu mahdura radiyallahu anhu báwo ni abu mahdura máa ń ṣe ìkọ́mà òun máa sọ pé allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah hayya ala salah hayya ala salah hayya ala falah. حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ó rí i pé kò yàtọ̀ rárá sí ìpèpè fún sọ̀lá ìyàtọ̀ rẹ̀ ọ̀kan ju qad qamati ssolatu qad qamati ssolatu tó wọnú ẹ̀ lọ. tẹ́ máa ṣe léyìí ọ̀pọ̀lọpọ̀ lè gbé ah ìwọ tún lè léyìí o ìwọ tún lè léyìí o tó ń pèpè fún sọ̀lá ti ní abọ́nsẹ̀ kọ́mà òun náà wà ó fẹsẹ̀ rìn lẹ̀ òun náà fẹsẹ̀ rìn lẹ̀ Abu Dawud náà ló tún gbé jáde àti Imam At-Tirmidhi rahimahullah حديث يسجى حديث حسن صحيح ونا تفسان له ادو كفلو اوريسي انا كتا اوناني سي سي الي تو سي اكو بولو ميوا سينو بولو ميوا تو سي تو سا اكو جوبو اوناني الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر la ilaha illallah. ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀kan tó ti síwájú ni allahu akbar allahu akbar. abu dawud náà ló gbé jáde àti anasai ọ̀nà tó sì gbà wá ọ̀sọ́ di hadithun hasan ọ̀nà àfẹsẹ̀rìnlá èyí yòówù àbálẹ̀sẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí wàhálà ń bẹ̀. ṣùgbọ́n o ètò dájú ọ̀nà ni pé ńgbà kan ká sì kọ́ ọmọ oríṣi kan ká so oríṣi kejì ńgbà mi ká oríṣi kẹta ńgbà mi nítorí pé eléyìí yóò túmọ̀ sí pé à ń sànà kí àwọn nǹkan tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ̀ọ̀kan má parẹ́ fún kan kọkàn mọ́ pòórá fún kan eléyìí sì pàtàkì púpọ̀ wípé kó má jẹ́ pé a fi kan lẹ̀ fún kan àwa tara rẹ̀ gbàgbé ìta fi sílẹ̀ nínú àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí mójútó ó náà ní pé ńgbà tí wọ́n bá pèpè fún sọ láti tàn kó tó di pé wọ́n sì kọ́ ọmọ ẹ máa tọrọ tẹ̀ máa ń fẹ́ lórí ayé ń bí àti tàlùkìyàmù torí bá ti ṣe ṣàlàyé síwájú àyè gbígbàdúrà àyè gbígbàdúrà ni. sáà wá lè lo máikrófóònù àti spíkà láti pèpè fún sọlá láti fi ṣe kọ́ ọmọ sáà sì lè lo nígbà tá bá ń bá sọlá ti lọ sáà lè lo fún kótóbà lọ́jọ́ júmọ̀ àbọ́jọ ọdún kò sí ní tó burú bẹ́ẹ̀ o tó bá yẹ pé bùkátà ló mú wa lò bùkátà pa àwọn èèyàn àwọn èèyàn ilé wọn ti jìnnà síra wọn tí ó bá sí gbòǹgbòǹ yìí àti tí yóò máa ké lọ bá wọn ntọ́rọrùn ni pé ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ pákókò ti tó torí ẹ̀ tó bá yẹ pé ló mú wa síbẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé gbòǹgbòǹ tá ń lò yẹn yóò máa kó nira báwọn èèyàn àbí òní jáwọn èèyàn retí bora kò ní jẹ́ wọ́n mì tí ń lọ kò sí ní tó burú pé ká yọ kò sí ní tó burú pé ká yọ kẹ́ ẹ̀ ṣàkíyèsí o torí pé spíkà àbí microphone kò sí nínú ìjọsìn tá à ń ṣe à ń kàn ń lò ní láti gbóhùn wa lọ bẹ́ni tí kò tí mọ̀ pákòkò ti tó so tó bá ti wá jẹ́ pé yọ́ọ́ máa dá ìnílára lẹ̀ yọ́ọ́ máa dá yọnu lẹ̀ kàn yọ kí kálukú sinmi ó dáa nínú súnà kọjá pé ẹni tó pèpè fún sọláàtì òun náà ló ṣe ìkọ kọjá pé òun náà ló ṣe kọ ọmọ ṣùgbọ́n kò sí nǹkan tó burú kẹlòmíín ló ṣe kọ ọmọ yìí ẹni tí ń pèpè fún sọláàtì òun ìní ń bẹ lọ́wọ́ rẹ̀ pé tọ̀ àsìkò ti tó kọlọ̀ pé ṣùgbọ́n o ìmáàmù ló ní kápá lórí ìkọ́mọ ìmáàmù ló ní kápá lórí ìkọ́mọ torí ẹni kankan gbọ́dọ̀ ṣe ìkọ́mọ nígbà tí ìmáàmù bá sàpò tó bá fọwọ́ sí gbà tí ìmáàmù bá fọwọ́ sí tó bá sàmì síyàn pé lọ pé bóyá àmì yẹn lẹ dóde kẹtó ṣe kọ́mọ ọ̀dà àbí títí tẹ́ fi rí ìmáàmù tẹ́ bá ti rí ìmáàmù ẹ lọ sí kọ́mọ àbí ìmáàmù dìde níjókòó ẹ lọ sí kọ́mọ àmọ́ láì jẹ́ gbogbo eléyìí báyìí ẹ kàn lọ sí kọ́mọ láti ilẹ̀ ẹ̀ wá retí pé sẹ́ wọn ò tí jáde lé ni wọ́n jáde lé wọ́n jáde lé à ń fẹ́ kọjá yìí pé nínú pèpè fún sọ̀làt tá à ń bá ń pèpè fún sọ̀làt gbogbo gbólóhùn kọ̀ọ̀kan kọjá yìí pé awí papọ̀ ni àmọ́ gé láàrin. allahu akbar yéésù allahu akbar allahu akbar mímí kan láfiwé. ashhadu an la ilaha illallah mímí kan láfiwé kìí ashhadu an la ilaha mímí mẹ́rin ó ti pọ̀. مما يوقع إلا فيوي حي على الصلاة كيس حي على الصلاة بيناني لا إله إلا الله من كان لا فيوي الصلاة خير من النوم كيس الصلاة خير من النوم من كان لا فيوي الصلاة خير من النوم mímí kan lẹ́ẹ̀fi wí eléyìí òní súnà kìí ṣe pé màá wá já láàbọ̀ àbọ̀ tọ́ bẹ́ẹ̀ náà lẹni tí máa ń gbọ́ tó fẹ́ dáhùn mímí kan lẹ́yìn náà máa fi dáhùn mímí kan lẹ́ẹ̀fi máa dá ẹni tí ń pèpè fún sọ láti lóhùn kìí ṣe pé màá já gbólóyìn ṣùgbọ́n ìkọ́ ọmọ kí láà máa wí tí wọ́n máa ń ṣe kọ́ ọmọ apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé àdéhìí ọ wà lórí pé tí máa ń ṣe kọ́ ọmọ ẹ̀yin náà dáhùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wéyàn ṣùgbọ́n èyí ìwádìí fi hàn wá tọkàn tí wá sì balẹ̀ sí ni pé àwọn àwọn ẹgbà wa yẹn ọ̀fẹsẹ̀ rinlẹ̀ lórí pé níta àmọ́ wí tán bá ń ṣe kọ́ ọmọ wọn ọ̀fẹsẹ̀ rinlẹ̀ torí àní wí kankan àní wí kankan àfi tán bá sọ pé ashadu anna muhammad rasulullah wọn bá dákọ̀ anabi wa sallallahu alayhi wa sallam á sọ pé sallallahu alayhi wa sallam tó tutù bá mú ló tutù tó mú kíkankíkan àbí òjò ń rọ̀ lóru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí lálẹ́ ẹjọ́ kan à ń fẹ́ kẹ́ni tí ń pèpè fún sọ́láàt lẹ́yìn ìgbà tó bá sọ pé hayya ala al falah hayya ala kọ́ sọ́ńtọ́ wá nínú sunnah àbí lẹ́yìn ìgbà tó bá pèpè fún sọlá tìtàn kó wí ní tó wà nù súnà bóyá lẹ́yìn hayya ala al-falah kejì ni o àbí lẹ́yìn ìgbà tó bá pèpè fún sọlá tìtàn pé la ilaha illallah kó sọ pé ala sallu fi rihal ala sallu fi rihal àbí sallu fi buyutikum sallu fi buyutikum wa man qa'ada fala haraj wa man qa'ada fala haraj yóò wí kanú àwọn gbólóhùn gbogbo ẹ̀ bá sì gbé sórí pé òtútù náà tó pọ̀ ó lè jẹ́ sábàbí òtútù mú gan o yẹn ni pé kálukú ṣe sọ láti lè rà. ètò káyìn pé wa man qa'ada fala haraj ẹni tó bá jókòó nílé kò burú ẹni tó bá gbalé jókòó kò burú torí ẹ̀ tó bá wà lórí ìrìn àjò ńkọ́ sátún máa pèpè fún sọ́láàtì sátún máa sì kọ́mà lórí ìrìn àjò bí. hadithu malik ibn al-huwayrith radiyallahu anhu qaal ata rajulani nabiyya sallallahu alayhi wa sallam yuridani as-safar ẹni méjì kan wá bá nàbí sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ń gbèrò láti rìnrìn àjò faqala nàbí sallallahu alayhi wa sallam ànábì wa kí àtọ̀rọ̀ ọlọ́run kó mọ́ wá bá ọ wá sọ pé idha antuma kharajtuma fa adhina tẹ́yìn méjèèjì bá bẹ̀rẹ̀ ìrìn àjò yín o ẹ máa pèpè fún sọláàt ẹ máa pèpè fún sọláàt thumma aqima lẹ́yìn náà ẹ máa sì qama thumma li ummukuma akbarukuma lẹ́yìn náà ẹni tó dàgbà jù náà ẹ méjèèjì kọ́ máa sì lè máa mú muttafaqun alayhi. eléyìí túmọ̀ sí pé tá a bá wà lórí ìrìn àjò náà tá a fẹ́ ṣe sọ̀látù musafir sunna tún ni pé ká tún pèpè fún sọ̀látù ìpèpè fún sọ̀látù pàtàkì púpọ̀ ẹnìkan sọ pé ẹ ṣe báwa méjì nìkan náà ni a sì ti ríra tọ́lá tún fẹ́ fi pè àǹfààní pèpè fún sọ̀látù kọ̀ mọ́ lórí pa fẹ́ fi pè yẹn nínú àǹfààní rẹ̀ náà ni pé gbogbo àwọn ṣèyàtìn wọn ò ní gbọ́ ìpèpè fún sọ́lá àtàfikún ojúlẹ̀ ṣètọ́n nígbà tó bá gbọ́ tán pèpè fún sọ́lá tí yóò mọ òhu ni torí kọ́ mọ̀ bá gbọ́ nítorí pé gbogbo ní tó bá gbọ́ ìpèpè fún sọláàtì yóò tún jẹ́rìí fún ti dáadáa ní ọ̀gbìn ìdàlù kìyàmù àṣetọ́ ni òsì fẹ́ jẹ́rìí fẹ́ ni ọlọ́ torí ẹ̀ ní ó sì máa wú pé nkókó gbọ́ ambosibosi pé ń jẹ́rìí fún. nǹkan kan ò sì ní í gbọ́ ìpèpè fún sọláàtì kí nǹkan yẹn jẹ́ gbígbẹ àbí tútù àfikọ́ ẹ̀ kí ni àwọn sọ̀làwátì pín sí gan nípa á sì kọ́ ọmọ fún á pèpè fún àbá àní pèpè fún àní sèkọ ọmọ fún àbí pèpè lásán ni kò ní kọ ọmọ àbí pèpè àti kọ ọmọ ni àà ìkọ ọmọ lásán ni àbí kò tiẹ̀ ní pèpè kò ní kọ ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà mẹ́rin wọn ló kún sí. àkọ́kọ́ ni pé sọ̀láàtì kan wà àwọn sọ̀láàtì kan wà tó yẹ pé bá a ṣe pèpè fún wọn náà látúnṣe kọ ọmọ fún mo rò kẹ́yìn náà ti dààmú àwọn sọ̀láàtì àkókò márùn-ún àti sọ̀láàtì olójúmọ́ à á pèpè fún wọn àtúnṣe kọ ọmọ fún wọn oríṣi kejì òun náà ni àwọn sọ̀làwàt tó ṣe yí pé apapọ̀ mọ́ mi ni gẹ́gẹ́ bí ìgbà tá a bá pa sọ̀làtò làásùrì papọ̀ mọ́ dóhùr tá a bá pa ìṣá ìpapọ̀ mọ́ magrib ẹ rí i pé tẹ́lẹ̀ yẹn àdín pèpè fún ma ìkọ́mọ̀ lásán láàṣẹ fún gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe lọ́jọ́ àràfà nígbà tó pa sọ̀làtò dóhùr papọ̀ mọ́ sọ̀làtò làásù wọ́n pèpè fún sọ̀làt wọ́n sì kọ́mọ̀ wọ́n sì sọ̀làtò dóhùr wọ́n pèpè fún sọ̀láàtù wọ́n sì kọ́ ọmọ wọn sì sọ̀láàtù al-maghrib ẹ̀yìn rẹ̀ kọ́ ọmọ lásán wọn sì wọ́n sì sọ̀láàtù al-isha eléyìí jẹba. tọ́ bákan náà àwọn sọ̀láàtì tá a jẹ gbèsè wọn sọ̀láàtì tá a jẹ gbèsè wọn tá a fẹ́ san so eléyìí wọn àníjì láti pèpè fún ìkọ́mọ̀ lásán láàṣì fún ìkọ́mọ̀ lásán láàṣì fún. àwọn sọ̀láàtì kan sì wá wà tó yẹ pé ìpèpè tá à ń sọ látàárọ̀ kọ́ ni wọ́n máa ṣe fáwọn fa ìpèpè tá à ń sọ látàárọ̀ kọ́ ni wọ́n máa ṣe fáwọn àwọn ní ìpèpè kan tiwọn tó yàtọ̀ àwọn náà ni sọ̀látùl kusuf àti sọ̀látùl khusuf sọláàtì tó tí a máa ṣe ní ìgbà tí eh, òye òrùn tó bá kárí wọnú àbí òye òṣùpá ó kárí wọnú sọláàtì tá a máa ṣe ńgbà yẹn ó ní gbólóhùn ìpèpè tiẹ̀ tá a máa ń ṣe fún un òun náà ni as-salatu jami'a as-salatu jami'a sọ bí wọ́n ṣe pèpè fóònù ẹ bá ti wí lọ́ọ̀ kan ti tó. àwọn sọláwàtì tí ò tiẹ̀ ní pèpè kan tí ó sì ní kọ́ ọmọ kan gẹ́gẹ́ bí àwọn tá à ń ṣe sókùlà àbí sọláàtù al-idain àbí sọláàtù al-istisqa láti tá à ń ṣe tá à ń fi ń tọrọ òjò. gbogbo àwọn eléyìí wọn nípa ọmọ kan pàtó pàtó. lẹ́yìn eléyìí afẹ́ ṣe sọ́láàtì agbọ́dọ̀ mọ àkókò rẹ̀ o nítorí pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a dákòókò sí làwọn sọ̀làwátì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo. ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe sọ̀láàtì àkọ́kọ́ ni sọ̀látù dhuhr torí ńgbà tí màlẹ́kà tí ó wàá sọ àkókò sọ̀látù fanabi sallallahu alayhi wa sallam sọ̀látù dhuhr ló fi bẹ̀rẹ̀ àkókò sọ̀látù dhuhr a máa bẹ̀rẹ̀ min zawali shams láti ìgbà tó rùn bá ti yẹ tàrí. ila an yasira dhillu kulli shay'in mithlahu ghayra dhilli al-istiwa títí tí bòójì gbogbo nǹkan yóò máa bẹ àkókò dhuhr láti ìgbà tó rùn bá ti yẹ tàrí yóò máa wá bẹ bẹ́ẹ̀ títí tí gbogbo nǹkan tí ibi tí òòjì wà ní ìgbà tí ọjọ́ kárí ẹ̀já ṣàkíyèsí bíi káfàlà sí ń di òòjì ti wà níbìkan nígbà tọ́jọ́ kárí ibi tó òòjì dúró nígbà tọ́jọ́ kárí yẹn àní sírò rẹ̀ mọ́ òòjì tá a fẹ́ wọ̀n láti mọ̀ bá kókó lóhùrù ti lọ àbí ò tí ì lọ àti ibi tó òjì dúró nígbà tọ́jọ́ kárí láti bẹ̀rẹ̀ sí ní wọn débi tí òjì bá parí dé nìsín á wà á wò láti ibi tá a ti bẹ̀rẹ̀ síbi tó parí sí só ti gùn tó bí ní táwọn òjì rẹ̀ ti gùn tó bí ìgbà náà la máa pa àkókò sọ̀látò dọ́hùr ó ti lọ. káwa ṣe sọ̀látò dọ́hùr ní àkọ́kọ́ àkókò rẹ̀ ló lóore jù àyàfi ìgbà tí ó bá di àsìkò ẹ̀rùn tó rùn ún mú kíkankíkan ìgbà yẹn ṣẹ̀rí àkọ́ wa pé ká lọ lára kájọ kójú ọjọ́ tutù kó tó di pé a ṣe sọ̀látò dọ́hùr. wọ́n máa yá mi bí wọ́n bá bi ọ́ léèrè mélòó gan-an ni rákà sọ̀látò dọ́hùr ẹbí wọn náà dáhùn pé rákà mẹ́rin nìkẹ́ ó yé wọn náà àdúpẹ́ àdúpẹ́ o. ẹlẹ́kejì òní sọ̀látul asr àkókò asr ní tiẹ̀ ó máa ń bẹ̀rẹ̀ láti ìgbà tákòókò dóhùrù bá ti tán ìgbà wo làkókò dóhùrù ti tán láti ìgbà tí gbogbo nǹkan tó ti ṣe dọ́gba pẹ̀lú bí gbogbo nǹkan ṣe gùn tó ìyẹn ni pé pẹ̀lú àyọkúrò obi tó òjì wà nígbà tọ́jọ́ kan rí máa ṣàkíyèsí eléyìí ni àkókò bẹ̀rẹ̀ títí tí tí ó fi gba ojú sánmà láti ibi tó rùn wà títí dé gbogbo àwọn ojú sánmà á rí i pé àwọ̀ yeye gbàbẹ̀. ṣùgbọ́n àwọn ẹni tó bá nídìíwọ́ bí ọmọdé tó bàlágà bí ẹni tí ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù tiẹ̀ dá bí ẹni tó yẹ pé làákàyè rẹ ti sọnù ọlọ́run dá padà fún àwọn eléyìí àkókò sì tún wà fáwọn láti ṣe sọ̀láàtì làásù títí tí ó fi di pòrùn wọ̀ ṣùgbọ́n náà ká tètè ṣe lọ dáa jù gbogbo sọ̀láàtì ká tètè ṣe lákòókò lọ dáa jù torí hadith abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní mo bi anabi sallallahu alaihi wasallam léèrè ayyul a'mali afdal èwo lọ́lọ́lá jù nínú àwọn sẹ́ anabi dáhùn ó ní as-salatu li waqtiha ká ṣe sọ̀láàtì lákòókò rẹ̀ torí rẹ̀ àgbọ̀dọ̀ máa fi sọ̀láàtì ráàlì ká ṣe lákòókò rẹ̀ àkókò magrebu ńkọ́ àkókò magrebu a máa bẹ̀rẹ̀ látìgbà tóòrùn bá ti wọ̀ títí tí àwọn pápá tí ó fi kó lójú sánmà nígbà tó bá kó lójú sánmà ìyẹn ni pé àwọ̀ yéye àbí àwọ̀ pupa tó máa ń ṣẹ́kù lójú sánmà lẹ́yìn ìgbà tó òrùn bá wọ̀ tí ó fi kákò lójú sánmà tó bá ti kákò lójú sánmà àkókò magreb ti tàn òun náà ká tètè ṣe lọ dáa jù rákà mẹ́ta lọ náà sọláàtù ìṣá òun á máa bẹ̀bẹ̀ á máa bẹ̀rẹ̀ láti ìgbà tí àwọ̀ pupa àbí aláwọ̀ yéye tó wà lójú sánmà bá ti kákò ń bẹ̀ yóò máa wá bẹ̀bẹ̀ títí di àárín òru títí di àárín òru àárín òru táwọn sọ kì í ṣaago táwọn dì mọ́wọ́ pa aago méjìlá rárá o àárín òru táwọn sọ ni pé látìgbà tó rùn ti wọ̀ sígbà tá àlùfájàrí ọyọ wákàtí mélòó ni ẹ̀dá méjì ẹ̀dá méjì ẹ wá fi kún iye aago tí òòrùn wọ̀ kẹwo iye aago tí yóò lù nígbà tá a bá pè láàrin òru ó lè jago mọ́kànlá kọjọ́ nǹkankan. tọ́ ẹni tí ìdíwọ́ bá ń bẹ fún àkókò iṣẹ́ wọn máa bẹ títí dìgbà tí àlùfájàrí ò fi yọ. tọ́tà bá wá lè lóńlá di ìdá kan àkọ́kọ́ nínú mẹ́ta tòru ńlọ́lọ́lá jù ká lọ́sọ̀ láti lè ṣáì lára lọ́lọ́lá tọba rọrùn tí ọba rọrùn káàkiri lákòókò àkókò rákà mẹ́rin lónà àṣùbà àwọn ńkọ́ àkókò tí a máa bẹ̀rẹ̀ láti gbà táwọn fàjàrí òdodo ti yọ yọ ma wá bebe títí tí ó fi di pòrùn yọ so ká tètè sí òun náà ńlọlọlá ju rákà méjì rákà méjì àwọn àdìsí wá rẹ́gẹ́dẹ́ tó ṣe kí ń ṣàlàyé àwọn àkókò àdìsí Buraida أقوى جل الله سبحانه إليه تيسي سنة النبي صلى الله عليه وآله وسلم ونحن نقول صلاة الظهر صلاة الظهر خاصة صلاة الظهر نقاتك الله لارا تيتي جو في فيه دي أباك عصر تريد عن النبي محمد صلى الله عليه وسلم تني إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم متفق عليه النبي صلى الله عليه وسلم ó ní nígbà tó òrùn bá mú kíkankíka ẹ jẹ́ kójú ọjọ́ tutù kó tó di pé ẹ ṣe sọ̀látù zuhur nítorí ìgbóná janjan tó òrùn máa gbóná janjan ní àsìkò ẹ̀rùn wọ̀nyẹn ńṣe ní máa wáyé látara èémí jahannam kọ́láwọn dàkún kó ṣàánú wa tó bá pé èémí jahannam ló gbóná bá bóun ni jahannam gan fúnra yóò ṣe rí ọlọ́mọ sí alọ́mọ́ná alimami al-Bukhari àti Muslim ló gbà wá. bẹ́ẹ̀ báwo láwùjọ ibi tó òrùn ti máa mú jajaja èèyàn máa báwo ni <laughs> báwo ni èémí yìí tí wọ́n pèlè mí jahannama yìí ṣe lágbára tó èèyàn fẹ́ sáko èèyàn fẹ́ sáko níta níbi tó òrùn máa mú kankan kan dé torí ẹ̀ tó bá jẹ́ pé lùtà ń gbé òrùn yìí wọ̀ ń bẹ̀ tó bá dásìkò ẹ̀rùn òrùn òní wọ̀ òrùn òsì ní yọ tó bá dásìkò ọyẹ àbí tá a bá wà ń lù tó ṣe pé fóṣù mẹ́fà ọ̀sán ni oṣù mẹ́fà òru ni ẹ tiẹ̀ já fele ilẹ̀ ìlú òrí bẹ́ẹ̀ ẹ já fele. tọ́ àwọn májẹ̀mú àwọn májẹ̀mú tó ṣe pé ọgbọ́dọ̀ péjú pésẹ̀ sára sọ́láàtì tí sọ́láàtì wa tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà àwọn májẹ̀mú tí máa jẹ́ kí sọ̀láàtì ó lálàáfíà àwọn náà ni pé ẹni tí ó ṣe sọ̀láàtì ó gbọ́dọ̀ jẹ́ ní tó wà nù mara ó gbọ́dọ̀ jẹ́ kó ti sàlùwalá kò sì gbọ́dọ̀ sí jánábà àbí nǹkan tó jọ lára rẹ̀ bíi jánábà àbí hayd àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé ìwọ fẹ́ sin lọ́ọ̀ni ẹni tó sì fẹ́ sin náà gbọ́dọ̀ wà nínú mara ọ̀wá ni kò bùkátà kó sàlùwalá tó fi nínú májẹ̀mú tí máa jẹ́ kí sọ̀láàtì ó lálàáfíà òun náà ni kára ọwọ́ mọ́ ká sọ ọwọ́ mọ́ kára ọwọ́ mọ́ ká sọ ọwọ́ mọ́ káyè tá a ti fẹ́ ṣe sọ̀láàtì náà mọ́ kúrò níbi ẹ̀gbin akramakumullah mùsùlùmí ìsẹni tí ó máa sin náà tí ó wá jẹ́ pé ìgbẹ́ ń bẹ lára rẹ̀ tọ́ ń bẹ lára rẹ̀ ẹ̀gbin ń bẹ lára rẹ̀ pé kéwìn ọlọ́mọ jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kó mójútó ìmọ́tótó ara wàá mójútó ìmọ́tótó ara rẹ̀ kò sáyè fọ́gùn kò sáyè fún kádọ̀tì ọmọ agbègbè ká ìgbẹ́ ń bẹ lára rẹ̀ ìgbẹ́ ń bẹ ń di rẹ̀ pé kíni ọ̀fọ̀ gbogbo ẹ̀ nínú májàmú tí máa jẹ́ sọ̀láàtì ọ lálàáfíà ọ̀nà ni kákòókò sọ̀láàtì ọ wọlé kó tó di pa abẹ́rẹ́ rẹ̀ kì í ṣe pé kó dé kọ́kọ́ wọlé bá wa lẹ́nu ẹ̀ ẹ̀ẹ́dì pọ̀pọ̀lọpọ̀ sọ̀láàtì táwọn èèyàn ṣe wọ́n ti máa bẹ̀rẹ̀ rẹ̀ lábẹ́rẹ́ lẹ̀ kákòókò tó tó wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ eléyìí ọ̀tọ̀ ẹ̀ ní í ṣe Allahu Akbar ti bẹ̀rẹ̀ ṣáájú kó tó da yín lójú pákòókò ti wọlé bákan náà nínú tí máa jẹ́ sọ̀láàtì ọ lálàáfíà òun náà ní kéèyàn jẹ́ni tó sọ̀sọ̀ sọ tí wọ́n ní ká ṣe ká tó bẹ̀rẹ̀ sọ̀láàtì àkàn gbọ́dọ̀ lọ dúró lásán báyẹn lẹ́ni tó fi òhò rẹ̀ síta a gbọ́dọ̀ wọṣọ tí ó bò òhò wa ṣáájú ká tó ṣe sọ̀láàtì eléyìí pàtàkì ọ̀ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí ara rẹ wọn ò gbọ́dọ̀ rí òhò rẹ ó bo ara rẹ gbogbo etí ọ̀yẹ́ kọ́ wà ń ta ó bò torí kò fẹ́ sin lọ́nà nínú májẹ̀mú tí máa jẹ́ kí sọ̀láàtì ọlọ́láàfíà òun náà ni istaqbalu al ká dojú kọ al-qibla yẹ bí mọ́sálásí bá wà lọ́nà tí ò dojúkọ àlùkébìlà ká tún sí. èsì pé ká gidi hárí pé hàn kí lè fẹ́ sọ ń pa sọ láti táwọn bàbá bàbá wa ti ṣe tọ́jú ibi tán kọjú sí ni àwọn bàbá bàbá ọmọ jù bá ń lọ à ń bẹ lọ́nkọ́ lọ́n forí jìn wọn. ṣùgbọ́n èyí ti rẹ́ ni tayín lólobó báyìí wọ́n ti ṣàlàyé fẹ́yìn báyìí kí ni tó tún kù àfagídí ká pa gidi ká kọjú sàlùkébìlà torí pé Ọlọ́run pa فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطر حتى النبي àtọmọlẹ́yìn rẹ̀ ẹ dojú kọ àlùkìbìlà lọ́lọ́run fi pa á láṣẹ kò sáyè fẹ́nìkan láti má kọjú sí àlùkìbìlà torí de eléyìí ìmáàmù wa nígbà tẹ́mi ti kọjú síbẹ̀ kò bùkátà kẹ́yàn kọjú síbẹ̀ rárá o lè gbé nǹkan kan nínú wàhálà tiwa gẹ́gẹ́ báwa náà ò sì lè gbé nǹkan kan nù tiẹ̀ kálukú alágbọ́dọ̀ kọjú síbẹ̀ á kọjú sí àlùkìbìlà á ṣàkíyèsí pé ibi táwọn kọjú sí àlùkìbìlà ni ẹ̀sìn Islam lélẹ́yìí kì í ṣe ìlànà míì tí èsì islam islam ẹ gbọ́dọ̀ ṣe sọ láti láì kọjú sálùkùbìlà bákan náà nínú àwọn májẹ̀mú tí máa jẹ́ sọ̀láàtì ọ̀làlàáfíà náà làníyàn èèyàn dà níyàn sọ́kàn rẹ̀ irú sọ̀láàtì wọn lọ fẹ́ sí sọ̀láàtì dhuhr ni àbí sọ̀láàtì al-asr àbí sọ̀láàtì maghrib àbí ìṣá àbí sọ̀láàtì subh láì jẹ́ pọ̀n káràkà fọlọ̀ nínú ọkàn rẹ̀ láì kò sì dákọ̀ lè máàmù àti mọ́sálásí tó ti fẹ́ ṣe sọ̀láàtì àti déètì àbùkátà gbogbo eléyìí so wàá dà níyàn sọ́kàn rẹ̀ irú sọ̀láàtì tó a ò sì gbọ́dọ̀ wí àníyàn borí ahọ́n à ń fẹ́ kọjá pé mùsùlùmí tí ó bá ṣe sọlá à ọwọ́ sọtọ́ dá o torí wájú ọlọ́run la wà àsọtọ́ má nítorí pọ́lọ̀ ń lọ lẹ́tọ̀ọ́ jù wípé ká soge fún. ẹ bá fẹ́ lọ rí èèyàn kan pàtàkì láwùjọ ọba fẹ́ rí ọ ó rí i pé gbogbo ti sàlẹ̀ àpàtì ló bẹ̀rẹ̀ èwo ló dáa jù nínú aṣọ rẹ lọ́wọ́ ó tún fún lọ́fíńdà sára bí ẹni pàtàkì kí á ló dé ńgbà tó ń bọ̀ àmọ́ síláṣí tọ́jọ́ pàṣọ oorun tó ti falala sí lọ́wọ́ sọ̀rọ̀ mọ́wájú ẹni tó ń bọ̀ sọ̀rọ̀ mọ́wájú ẹni tó ń bọ̀ torí ẹ̀ ká o ká ṣàkíyèsí torí ẹ̀ ọ̀dọ̀ wọ̀ wá ṣòkòtò wa báyà fẹ́ ṣe sọ́láàtì àbáyà fẹ́ ṣe sọ́láàtì kó má tayọ ojúgun wa kó má tayọ ojúgun wa tí ó bá tayọ rẹ̀ kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ wa kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ wa kò tọ́ kó tayọ kókósẹ̀ wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ aṣọ wa gbọ́dọ̀ wọlẹ̀ nígbà tá à ń ṣe sọ́láàtì àtìgbà tá à ṣe sọ́láàtì kẹ́kẹ́sì tọ́rọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ̀sìn Islam ṣeré ní tí wọ́n ní kí wọ́n má ṣeun làwọn múra kí lẹ kó lọ́wọ́ sí ẹ̀dálẹ̀ ẹ̀dálẹ̀ kọ́ máa gba títì kí lẹ kó lọ́wọ́ sí. ìgbà tí ó ṣe pé kò burú kọ́ máa wọlẹ̀ kí ló dé tẹ wá kó lọ́wọ́ síbẹ̀ màmá jẹ́ kó wọ́n bá yín ràn kọ́ máa wọlẹ̀ kí lẹ kó lọ́wọ́ sí. ọkùnrin ìhòòhò tiwọn ńbo ló wà ńbo ló ti dó ńbo ló ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ìdodo títí dé orúnkún ni láti dodo dórúnkún ni ìhòòhò ọkùnrin tẹ ṣùgbọ́n obìnrin gbogbo ara tiẹ̀ ni ìhòòhò àyàfi tí ó bá ṣe sọ láti nìkan ìrìnsẹ̀rí àgbà pé kó fojú àtọwọ́ rẹ̀ ta ojú àtàtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì tó bá jẹ́ pé àwọn ọkùnrin ọlọ́kùnrin náà tún máa wò ń kọ́ nínú sọ̀láàtì kò sí tó burúkú bójú àtọwọ́ rẹ̀ èyí tó ni pé tá a bá fẹ́ ṣe sọ̀láàtì fẹ́tù ká ti bẹ̀rẹ̀ rẹ̀ láti ìgbà tí òkùnkùn wà lójú sánmà lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí yọ ká sì parí rẹ̀ kó tó di pé lẹ̀ ma lásìkò tó kùnkùn tún wà lójú sánmà náà kò sí burúkú mi ká fa kí o wá gùn débi pé gbà parí sí ń kọ́ ilẹ̀ ti má kedere tó bá jẹ́ pé rí ìrìn àjò láwà tó rún gbé wa lọ tá a jí àfi lẹ́yìn ìgbà tó rún yọ sunna ni pé ká fi àyè yẹn sílẹ̀ àyè ibi tá a ti sùn tó rún ti gbé wa lọ́hùn ká fi bẹ́ẹ̀ lẹ̀ lẹ́yìn náà ká wá sálùwàlà ká pèpè fún sọláàt ká sì rak'atay al-fajr lẹ́yìn rẹ̀ ká wá sí sọláàt al-fajr. alhamdulilayi rabbil alamin ọlọ́ba kí wàá san àwọn olùmọ̀ alẹ́ sọ lórí ọ̀rọ̀ láti ń gbọ́ látàárọ̀ kọ́ lọ́jọ́ kí o sì wá ní àǹfààní wọ́n wá fẹ́ béèrè ìpètò nígbà tẹ mẹ́nubà fún wa nípa àwọn tí wọ́n máa ń pèpè fún sọláàt tẹ́lẹ̀ tí sì kọ́ mọ́ àlàyé ànábì sallallahu alaihi wasallam abẹ́ òpé bọ́yá ìgbàgbé ni àbẹ́ ìrántí kẹ́ bá mẹ́nubà nípa pé sáwọn ẹni yìí náà ni wọ́n máa ń rọrùn lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ní àgbà wọn. kò sínú súnà lópin ìgbà tá ìmáà tó ń gbọ́ òun lè máa mú kò sí pa ń rọ òun lè máa mú àmọ́ tó bá jẹ́ pé ẹ̀ bá gbọ́ òun lè máa mú torí sábàbí kan súnà nìkẹ́ni kò gbóhùn sókè káwọn fi lè bá àmọ́ kò tí lè máa mú wa tí sábàbí yìí bá ti kó mbẹ ó ti dà dáadáa lẹ. alihamdulilayi ọ̀rọ̀ la gbọ́ ajá gbìyànjú ká kẹsàrà káyà jìnnà sáwọn kan tí kò bá nítumọ̀ yìí báyìí ní àdúró sí ní alẹ́ ẹ jẹ́ kí á pàdé àwọn olùmọ̀wádìí dé àsìkò yìí ní ọ̀la kí ọlọ́ba sọ wájú ọlọ́wà sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.